ní àkókò ìpàdé ìkọkàndínlọ́gọ́rin àjọ àgbáyé yìí ǹjẹ́ ẹ lè gbàgbọ́ pé ìjọba nàìjíríà sì ń ṣe ìwà agbésùmọ̀mí àti ìjẹgàba sí orí orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá sí orí ilẹ̀ àjogúnbá wa tí kò ní àbùlà ọlọ́lá jùlọ ààrẹ orílẹ̀-èdè ẹnìkọ̀ọ̀kan ààrẹ ìdákọ́ńkọ́ ẹ jẹ́ kí a sọ òtítọ́ báyìí ẹ jọ̀wọ́ ẹ̀ka àkọsílẹ̀ pàtàkì yìí pẹ̀lú ìfarabalẹ̀ láti ìbẹ̀rẹ̀ dé òpin kí o lè wà ní ìmòye pé nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè ṣùgbọ́n àtọwọ́dá amúnisìn tí ó ń jẹ gàba lórí ilẹ̀ àjogúnbá tí kò ní àbùlà ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá. ọlọ́lá jùlọ ọlọ́lá jùlọ ìdí pàtàkì mi tí mo fi gbé àkọsílẹ̀ yìí jáde ni láti fi yín gbogbo kúlẹ̀kúlẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan níbi nàìjíríà kì í ti ṣe orílẹ̀-èdè ṣùgbọ́n àtọwọ́dá amúnisìn nísìnyìí nàìjíríà tó jẹ́ àtọwọ́dá amúnisìn ń tẹ̀síwájú láti máa hu ìwà agbésùmọ̀mí àti ìjẹgàba lòdì sí orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ọlọ́lá jùlọ ìjọba nàìjíríà mọ̀ọ́mọ̀ kọ etí ikún sí òtítọ́ wọ̀nyí pé àwọn ọmọ ìbílẹ̀ yorùbá ti jẹ́ orílẹ̀-èdè láti àtètèkọ́ṣe àti pé pẹ̀lú oore ọ̀fẹ́ olódùmarè a ti ṣe ìgbàpadà ìjẹ́ orílẹ̀-èdè àti ìṣèjọba ara ẹni wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ọlọ́lá jùlọ mo ti máa ń fi ránṣẹ́ sí yín àwọn àkọsílẹ̀ jíjáde àwọn ọmọ ìbílẹ̀ yorùbá láti ẹgbàá ọdún ó lé méjìlélógún mo ti máa ń fi tó yín létí láti ìgbà dé ìgbà nípa gbogbo ìgbésẹ̀ àlàáfíà jíjáde wa kúrò ní nàìjíríà mo sì máa ń fi kúlẹ̀kúlẹ̀ gbogbo ìpèníjà tí a ti ń dojúkọ tó yín létí lọ́wọ́lọ́wọ́ nínú gbogbo ìpèníjà wọ̀nyí àwọn ọmọ ìbílẹ̀ yorùbá ṣe ohun gbogbo pẹ̀lú àlàáfíà ọlọ́lá jùlọ jọ̀wọ́ ka nípa orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ní kúkúrú kí òye lè wà lórí kókó ọ̀rọ̀ díẹ̀ pé Àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá ti wà ní gbígbé orí ilẹ̀ àjogúnbá wa kí ó tó di ìgbà tí àwọn amúnisìn dé àti tipẹ́ kí ó tó di àkókò àtọwọ́dá Nàìjíríà tí àwọn amúnisìn ṣe. Jọ̀wọ́ fi ìyọ́nú ka àkọsílẹ̀ yìí títí dé òpin láti ní òye àwọn ipa tí ìlú Gẹ̀ẹ́sì kó. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ni Olódùmarè nínú agbára rẹ̀ dá láti àtètèkọ́ṣe gẹ́gẹ́ bí ìran yorùbá olódùmarè alágbára sì gbé wa kalẹ̀ tògótògó sí orí ilẹ̀ àjogúnbá wa tí àwọn ènìyàn mọ̀ sí ìjọba yorùbá agbègbè àjogúnbá yorùbá orílẹ̀-èdè yorùbá àti ilẹ̀ yorùbá àwọn ọmọ ìbílẹ̀ yorùbá jẹ́ ìran orílẹ̀-èdè kan gbòógì tí a sì wà ní ibùgbé wa ní apá ìwọ̀ oòrùn áfíríkà orílẹ̀-èdè yorùbá ìjọba yorùbá agbègbè àjogúnbá yorùbá ilẹ̀ yorùbá ti wà ní ìkàlẹ̀ kí wọ́n tó ṣe àgbéjáde àwòrán àlà ilẹ̀ tí ó wà níhìn yìí àwọn ọmọ ìbílẹ̀ yorùbá ti wà láéláé láti àtètèkọ́ṣe lórí ilẹ̀ àjogúnbá wa. àwòrán àlà ilẹ̀ ní ẹgbẹ̀fà ọdún sí ẹgbẹ̀jọ ọdún ṣe àfihàn yorùbá ọ̀yọ́ ifẹ̀ fún àkókò tí ó ju ẹgbàá ọdún lọ kí ó tó di àkókò ìmúnisìn àwọn ọmọ ìbílẹ̀ yorùbá ti ń gbádùn nínú ọrọ̀ ọgbọ́n ìṣerere ìtẹ̀síwájú ìgbéga àti ìṣèjọba rere tí a sì ń gbé nínú àwọn ìlú ńláńlá tí ó rinlẹ̀ àti àwọn ìlú kéékèèké bákan náà. ìtàn fi hàn pé àwọn ọmọ ìbílẹ̀ yorùbá ní ọ̀pọ̀lọpọ̀ ìjọba tí ó lágbára òkìkí ìjọba ìfẹ́ ìjọba ìjẹ̀bù ìjọba ẹ̀gbá àti àwọn mìíràn bẹ́ẹ̀ náà ni a ní àwọn ìṣèjọba olókìkí méjì ìṣèjọba ọ̀yọ́ àti ìṣèjọba bìní ó wà ní àkọsílẹ̀ pé ìṣèjọba ọ̀yọ́ jẹ́ ọ̀kan lára àwọn ìṣèjọba tí ó lókìkí jùlọ ní agbègbè ìwọ̀ oòrùn áfíríkà ní ẹgbẹ̀sán ọdún sí ọgọ́rùn-ún lé ẹgbẹ̀sán ọdún àwọn olùkọ̀tàn kan pàápàá tilẹ̀ máa ń sọ pé ó ní àkàwé pẹ̀lú ìṣèjọba gẹ̀ẹ́sì nígbà tí ó wà ní òkè téńté wọ́n tilẹ̀ tún kọ pé ìran yorùbá láìsí àní-àní ni ènìyàn tí ó lajú jùlọ ní gbogbo àwọn ìran tí ó wà ní áfíríkà iye àwọn tí ó ń gbé ìlú ńláńlá ni àkàwé pẹ̀lú àwọn ti orílẹ̀-èdè òyìnbó níwọ̀n ìgbà tí ó jẹ́ pé àwa ọmọ ìbílẹ̀ yorùbá ni a ní ìdánimọ̀ rẹ̀ káàkiri àgbáyé pé orílẹ̀-èdè ni wá nípa òtítọ́ ìtumọ̀ ohun tí ó ń jẹ́ orílẹ̀-èdè ilẹ̀ àjogúnbá yorùbá jẹ́ orílẹ̀-èdè àti pé àwa ń gbé ní orí ilẹ̀ àjogúnbá wa níwọ̀n ìgbà tí ó jẹ́ pé ilẹ̀ àjogúnbá tàbí agbègbè ìṣàkóso túmọ̀ sí àwọn ilẹ̀ agbègbè àti àlùmọ́nì ohun ìní èyí tí ó jẹ́ ti àwọn ọmọ ìbílẹ̀ tàbí ìkójọpọ̀ onílẹ̀ kan tí ó sì jẹ́ pé ẹ̀tọ́ sí ilẹ̀ náà ni láti ní ìdáàbòbò kí ó má baà sí ìkọjá ààlà láti ìta sínú ilẹ̀ náà. Níwọ̀n ìgbà tí ó jẹ́ pé àwa ọmọ ìbílẹ̀ Yorùbá jẹ́ orílẹ̀-èdè ìran tí a ní àjọbí àti ìtàn ìran kan náà tí a sì ní ẹ̀tọ́ sí ìdádúró ara ẹni. níwọ̀n ìgbà tí ó jẹ́ pé kókó ìtumọ̀ àti ìṣe àwọn orílẹ̀-èdè ìran ni pé orílẹ̀-èdè jẹ́ àwọn tí ó ní àjogúnbá kan náà èyí tí sábà máa ń jẹ́ àjọbí ìran kan náà kókó ètò ìṣèjọba orílẹ̀-èdè oníran ni pé àwọn orílẹ̀-èdè tí ó jẹ́ ìran kan ṣoṣo ní ẹ̀tọ́ sí ìdádúró láyé ara ẹni. Níwọ̀n ìgbà tí ó jẹ́ pé àwa ọmọ ìbílẹ̀ Yorùbá jẹ́ ọmọ ìbílẹ̀ tí ó ní ìdánimọ̀ gẹ́gẹ́ bí ìran tí kò ní àbùlà tí ó ní àwọn ẹ̀tọ́ láti wà ní òmìnira àti ìdádúró ara ẹni. Níwọ̀n ìgbà tí ó jẹ́ pé àlàkalẹ̀ òfin ní àgbáyé lórí àwọn ẹ̀tọ́ ìṣẹ̀dá ọmọ ènìyàn àwọn ẹ̀tọ́ láti dá dúró àti àwọn ẹ̀tọ́ ọmọ ìbílẹ̀ ṣe àwọn ẹ̀tọ́ fún ọmọ ìbílẹ̀ Yorùbá láti kéde àti láti ṣe àgbékalẹ̀ ìjọba adelé wa ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá níwọ̀n ìgbà tí ó jẹ́ pé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá tí kò ní àbùlà jẹ́ orílẹ̀-èdè aṣèjọba ara ẹni ti ara rẹ̀ tí a ó sì mọ̀ nígbà gbogbo gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira àwọn ènìyàn tí ó wà ní ilẹ̀ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá a ṣèjọba ara ẹni ní ìtàn èdè ìran àti àṣà kan náà tí ó pa wá pọ̀ níwọ̀n ìgbà tí ó jẹ́ pé ìṣèjọba ara ẹni túmọ̀ sí pé kò sí ìlú oníjọba mìíràn tí yóò ní agbára lórí ilẹ̀ àti agbègbè orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá a ṣèjọba ara ẹni nítorí èyí orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ni a ó mọ̀ ní ìgbà gbogbo gẹ́gẹ́ bí ìlú aṣèjọba ara ẹni níwọ̀n ìgbà tí ó jẹ́ pé pẹ̀lú oore ọ̀fẹ́ àti àánú ọlọ́run olódùmarè àwọn ọmọ ìbílẹ̀ yorùbá ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ti ṣe àṣeyege ìkéde òmìnira wa ní ogúnjọ́ oṣù bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún ìgbàpadà ní ọjọ́ kejìdínlógún oṣù ọ̀pẹ ẹgbàá ọdún ó lé méjìlélógún ìpolongo ìṣèjọba ara ẹni ní ọjọ́ ẹtì ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún àti ìbúra wọlé fún mobọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ gẹ́gẹ́ bí olórí ààrẹ orílẹ̀ olómìnira tiwantiwa ti yorùbá ní ọjọ́ etí ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún níwọ̀n ìgbà tí ó jẹ́ pé agbègbè orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá tí ó jẹ́ orílẹ̀-èdè olómìnira ṣèjọba ara ẹni jẹ́ agbègbè tí ó ní àwọn ààlà tí àgbáyé dámọ̀ agbègbè ilẹ̀ àjogúnbá orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ní ààlà ní apá ìwọ̀ oòrùn pẹ̀lú orílẹ̀-èdè benin republic ní apá ìlà oòrùn pẹ̀lú agbègbè gúúsù gúúsù nàìjíríà ní apá àríwá pẹ̀lú ìlú ìṣèjọba àpapọ̀ nàìjíríà àti ní apá gúúsù pẹ̀lú agbami òkun gulf of guinea níwọ̀n ìgbà tí ó jẹ́ pé ìjọba adelé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá jẹ́ ìjọba tí àgbáyé dámọ̀ látàrí gbogbo àwọn ẹ̀tọ́ wa tí àgbáyé dámọ̀ níwọ̀n ìgbà tí ó jẹ́ pé àwọn ọmọ ìbílẹ̀ yorùbá a ní ọ̀pọ̀ àti àníkún ìbùkún ọlọ́run olódùmarè ní àlùmọ́ọ́nì ilẹ̀ ohun àmúṣọrọ̀ ní agbègbè àti ohun àmúṣọrọ̀ ẹ̀dá ọmọ ènìyàn pẹ̀lú àwọn ọ̀pọ̀ ohun àmúṣọrọ̀ wa a máa ṣe ìgbélékè àwọn agbára àti àǹfààní gbogbo àwọn ohun àmúṣọrọ̀ wa wọ̀nyí láti àkókò yìí títí di òpin ayé nípa àgbàyanu oore ọ̀fẹ́ ọlọ́run olódùmarè níwọ̀n ìgbà tí ó jẹ́ pé àwọn gẹ̀ẹ́sì kọ́kọ́ wá sí ilẹ̀ yorùbá wà gẹ́gẹ́ bí oníṣòwò àti gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ní àwọn ọdún ẹgbẹ̀sán sí ẹgbẹ̀sán lé lọ́gọ́rùn-ún àfi ṣàdédé ni àwọn gẹ̀ẹ́sì yí gbígbà tí a gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ tí wọ́n yí sí ìmúnisìn ní ọdún ẹgbẹ̀sán ó lé mọ́kànlélọ́gọ́rùn-ún àwọn ọmọ ìbílẹ̀ yorùbá sì wà ní abẹ́ ìmúnisìn yìí títí di òjìdínlẹ́gbàá ọdún nígbà tí wọ́n fún agbègbè tí wọ́n pè ní nàìjíríà ní òfegè òmìnira níwọ̀n ìgbà tí ó jẹ́ pé ní ọjọ́ kẹjọ oṣù ṣẹrẹ ẹgbẹ̀sán ọdún ó lé mẹ́tàdínlọ́gọ́rùn-ún Flora Shaw pé agbègbè ilẹ̀ tí àwọn amúnisìn ìṣèjọba gẹ̀ẹ́sì jókòó lé lórí ó pè ní nàìjíríà ẹ jọ̀wọ́ ẹ ṣàkíyèsí pé yorùbá ti wà ní ìkàlẹ̀ kí Shaw tó ṣe ìsọlórúkọ nàìjíríà níwọ̀n ìgbà tí ó jẹ́ pé ní ẹgbàá ọdún ó dín mẹ́rìndínláàádọ́rùn-ún lord lugard ẹni tí ó jẹ́ amúnisìn ará gẹ̀ẹ́sì ṣe àsopọ̀ ọlọ́gọ́rùn-ún ọdún gúúsù pẹ̀lú àríwá nàìjíríà fún àwọn àǹfààní ọrọ̀ ajé ti ìṣèjọba amúnisìn ọlọ́run olódùmarè kò ṣe àgbékalẹ̀ nàìjíríà gẹ́gẹ́ bí àwọn ènìyàn ṣe máa ń rò nínú àìmọ̀ ó ní ìdánilójú pé ohun tí ó jẹ́ àtọwọ́dá ọmọ ènìyàn ni fún ìmọ̀tara ẹni nìkan àwọn amúnisìn ẹ jọ̀wọ́ ẹ ṣe àkíyèsí pé nàìjíríà kò fi ìgbà kankan rí jẹ́ orílẹ̀-èdè gẹ́gẹ́ bí ìtumọ̀ tí àgbáyé mọ̀ sí ohun tí ó ń jẹ́ orílẹ̀-èdè níwọ̀n ìgbà tí ó jẹ́ pé àsopọ̀ ọlọ́gọ́rùn-ún ọdún tí kìí ṣe fún àǹfààní àwọn ọmọ ìbílẹ̀ wọ́n sì ń tẹ̀síwájú pẹ̀lú àsopọ̀ yìí títí di òní níwọ̀n ìgbà tí ó jẹ́ pé ní àkókò gbígba òfégè òmìnira náà àwọn gẹ̀ẹ́sì amúnisìn gbé agbára ìjọba lé àwọn fúlàní lọ́wọ́ àwọn tó jẹ́ pé kì í ṣe ọmọ ìbílẹ̀ ṣùgbọ́n ẹ̀yà àjèjì ni wọ́n ní ètò ọrọ̀ ajé tí wọ́n pè ní nàìjíríà níwọ̀n ìgbà tí ó jẹ́ pé ìjẹ́wọ́ ọ̀gbẹ́ni smith ara gẹ̀ẹ́sì tó tú àṣírí ṣe àlàyé bí àwọn ìṣèjọba gẹ̀ẹ́sì ṣe ṣe ayédèrú ètò ìkànìyàn ní àkókò òmìnira ọ̀hún àti ayédèrú àbájáde ìbò dídì láti fi èrú gbé ògo fún àwọn fúlàní tí gẹ̀ẹ́sì gbé jẹgàba níwọ̀n ìgbà tí ó jẹ́ pé àwọn fúlàní àjèjì lábẹ́ ìdarí otman danfodio ṣe ìkọlù sí apá àríwá nàìjíríà tí wọ́n sì gba àkóso ibẹ̀ ète rẹ̀ láti gba àkóso gbogbo ilẹ̀ tí wọ́n pè ní nàìjíríà kò bọ́ sí i níwọ̀n ìgbà tí ó jẹ́ pé ní gbogbo àkókò àsopọ̀ ọlọ́gọ́rùn-ún ọdún náà nàìjíríà wà lábẹ́ ètò ẹrú àsopọ̀ yìí jẹ́ ètò títorí pé wọ́n tò ó pé kó lè rí bí wọ́n ṣe fẹ́ kó rí ní àsopọ̀ tipátipá fún àwọn ìgbéjáde èrè tí ó wà fún àwọn ọ̀gá amúnisìn ọ̀hún láti ilẹ̀ wá níwọ̀n ìgbà tí ó jẹ́ pé ìtumọ̀ ètò ni kí ohun kan ó ṣẹlẹ̀ ní bí èèyàn ṣe fẹ́ kí ó ṣẹlẹ̀ ìlànà fún bí ohun kan ṣe máa ṣẹlẹ̀ àdéhùn tàbí ìtanràn lórí ohun tí ó jẹ́ tara ẹni ìgbé ayé tàbí ti olóṣèlú ṣùgbọ́n tí kìí ṣe èyí tí ó ní ọwọ́ òfin dání. níwọ̀n ìgbà tí ó jẹ́ pé nígbà tí àsopọ̀ lọ́gọ́rùn-ún ọdún tí àwọn gẹ̀ẹ́sì ṣe yìí wá sí òpin ní ẹgbàá ọdún ó lé mẹ́rìnlá nàìjíríà sì pàpà jẹ́ ètò ọmọ ènìyàn pẹ̀lú ìgbékalẹ̀ àsopọ̀ àríwá àti gúúsù èyí tí ó jẹ́ fún àǹfààní ọrọ̀ ajé àwọn ọ̀gá amúnisìn wọn tẹ́lẹ̀ níwọ̀n ìgbà tí ó jẹ́ pé ìṣèjọba gẹ̀ẹ́sì pààrọ̀ èdè yorùbá wa tí ó kún fún ọ̀rọ̀ àti èyí tí ó pọ̀ jù nínú àṣà wa láti lè yí ìdánimọ̀ wa padà àti láti kó wa ní ẹrú títí láé bẹ́ẹ̀ bákan náà ìjọba gẹ̀ẹ́sì ń tẹ̀síwájú láti máa gba ẹ̀yìn ṣe àkóso nàìjíríà nípasẹ̀ lílo èdè gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bí èdè ìṣèjọba. níwọ̀n ìgbà tí ó jẹ́ pé láìsí lílo èdè gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bí èdè ìṣèjọba yóò hàn gbangba sójú àgbáyé pé nàìjíríà kò lè wà láyé gẹ́gẹ́ bí ètò àgbékalẹ̀ ilẹ̀ kan ṣoṣo òtítọ́ tí ó wà níbẹ̀ ni pé àwọn oríṣiríṣi orílẹ̀-èdè tí wọ́n kó papọ̀ lábẹ́ ètò tí wọ́n pè ní nàìjíríà jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ pátápátá nínú èdè ìtàn àṣà ìṣe agbègbè àjogúnbá wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. níwọ̀n ìgbà tí ó jẹ́ pé ìjọba gẹ̀ẹ́sì mọ̀ pé nàìjíríà kò lè ṣe àṣeyọrí láyé látàrí lílo àpàpàǹdodo èdè gẹ̀ẹ́sì èyí tó jẹ́ ohun èlò láti ṣe pàṣípààrọ̀ fún ìjẹ́ orílẹ̀-èdè ní òdodo ohun èlò láti kóni lẹ́rú títí ayé ohun èlò fún fífi orí gba fífi orí gba orí láàrin àwọn ará ìlú kí amúnisìn ó lè jẹ gàba nígbà tí ó jẹ́ pé ìfọkàntán tí ó pọn dandan fún ìṣèjọba kò sí àìsí ìfọkàntán jẹ́ àbájáde ẹ̀yà kan tí kò gbọ́ èdè ẹ̀yà mìíràn mímú èdè gẹ̀ẹ́sì kúrò gẹ́gẹ́ bí èdè ìṣèjọba yóò fi hàn gbangba àwọn ìyàtọ̀ tí ó wà láàárín àwọn oríṣiríṣi orílẹ̀-èdè wọ̀nyí tí ó jẹ́ pé láyé wọn ò lè jẹ́ ìkan náà tí wọn ò bá fi dandan gbé èdè gẹ̀ẹ́sì lé wọn lórí níwọ̀n ìgbà tí ó jẹ́ pé ìjọba gẹ̀ẹ́sì mọ̀ dáradára pé nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tí ìṣèjọba gẹ̀ẹ́sì kó papọ̀ fún àwọn àǹfààní ọrọ̀ ajé àwọn amúnisìn ọ̀hún níwọ̀n ìgbà tí ó jẹ́ pé ìjọba nàìjíríà ń tẹ̀síwájú pẹ̀lú lílo ètò ìrònú ìmúnisìn yìí lórí àwọn ènìyàn náà nípa yíyí wọn lọ́pọlọ padà pé orílẹ̀-èdè tí ọlọ́run dá ni èyí tí ó sì jẹ́ ọ̀rọ̀ òdì ètò amúnisìn gbáà ní nàìjíríà tí ará gẹ̀ẹ́sì lugard kó papọ̀ kì í ṣe ọlọ́run ló kó papọ̀ níwọ̀n ìgbà tí ó jẹ́ pé ìtumọ̀ orílẹ̀-èdè tí a fi hàn ní ìsàlẹ̀ yìí fi hàn gbangba pé ìtànjẹ pátápátá ni láti pe nàìjíríà ní orílẹ̀-èdè tàbí orílẹ̀-èdè kan ṣoṣo nàìjíríà kò lè jẹ́ orílẹ̀-èdè láyé bẹ́ẹ̀ ni kò tọ́ láti lo gbólóhùn orílẹ̀-èdè fún nàìjíríà nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè ṣùgbọ́n ó jẹ́ ètò amúnisìn pátápátá nítorí náà ó jẹ́ ìwà àìtọ́ sí ọmọ ènìyàn láti gba irú ètò tí wọ́n pè ní nàìjíríà yìí láàyè láti ta gẹ̀rẹ̀ wá jẹ gàba lórí ilẹ̀ àjogúnbá orílẹ̀-èdè àṣejọba ara ẹni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá orílẹ̀-èdè jẹ́ ọ̀gọ̀rọ̀ àpapọ̀ èèyàn tí ìran ìtàn àṣà èdè kan náà pa wọ́n pọ̀ tí wọ́n ń gbé ibi tí ó ṣe tọ́ka sí. níwọ̀n ìgbà tí ó jẹ́ pé ìtàn àgbègbè ilẹ̀ tí wọ́n pè ní nàìjíríà jẹ́ ti ìkónilẹ́rú shaw akọ̀ròyìn gẹ̀ẹ́sì kan ló pè ní nàìjíríà ìṣèjọba gẹ̀ẹ́sì ló ṣe amúnisìn àgbègbè tí wọ́n pè ní nàìjíríà lugard tí ó jẹ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ fún ọ̀gá amúnisìn yìí ni ó ṣe àkójọ ni ó ṣe àkópọ̀ nàìjíríà nítorí náà gbogbo nǹkan tí ó jẹ́ ètò tí wọ́n pè ní nàìjíríà jẹ́ ìgbà ìkónilẹ́rú nàìjíríà jẹ́ ìtàn ìkónilẹ́rú ìdánimọ̀ ìkónilẹ́rú níwọ̀n ìgbà tí ó jẹ́ pé ìjọba gẹ̀ẹ́sì nípasẹ̀ oríṣiríṣi ìsọ̀rọ̀síta àti ìṣe wọn fi àtìlẹ́yìn tí ó lágbára hàn fún kí nàìjíríà ó máa tẹ̀síwájú pẹ̀lú ètò amúnisìn ọ̀hún eléyìí jẹ́ eléyìí já sí pé gẹ́gẹ́ bí títẹ̀síwájú pẹ̀lú àkókò ìmúnisìn títẹ̀síwájú pẹ̀lú ètò ìmúnisìn lẹ́yìn ìgbà tí ó jẹ́ pé àkókò fún àsopọ̀ ọlọ́gọ́rùn ọdún ti pé tí ó tún ti kọjá jẹ́ ètò ìkónilẹ́rú pátápátá báwo ni ètò ìmúnisìn ní ayé òde òní yìí àti ìgbà yìí ṣe máa máa jẹ gàba sórílẹ̀ àjogúnbá tí kò ní àbùlà ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá níwọ̀n ìgbà tí ó jẹ́ pé ní àkókò òfegè òmìnira ètò ìmúnisìn tí wọ́n pè ní Nàìjíríà ni wọ́n pín sí oríṣi agbègbè síbẹ̀ ètò kí gbogbo àwọn àgbègbè ọ̀hún sì wà gẹ́gẹ́ bí ọ̀kan ni wọ́n sì papà dúró lé lórí níwọ̀n ìgbà tí ó jẹ́ pé mo ti dárúkọ ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì ní ìgbà mélòó kan nínú àkọsílẹ̀ yìí torí pé ìjọba gẹ̀ẹ́sì mọ̀ pé nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè kan síbẹ̀ wọ́n sì ń ṣe àtìlẹ́yìn fún ètò ìmúnisìn tí wọ́n pè ní nàìjíríà ọ̀hún ṣíṣe àfihàn nàìjíríà sí àgbáyé gẹ́gẹ́ bí orílẹ̀-èdè jẹ́ àìṣòtítọ́ pátápátá ó sì jẹ́ ìrẹ́jẹ pátápátá ìbéèrè ni pé títorí àǹfààní tani ni àìsòótọ́ ọ̀rọ̀ yìí pé nàìjíríà jẹ́ orílẹ̀-èdè kan níwọ̀n ìgbà tó jẹ́ pé ìwé òfin ìjọba nàìjíríà jẹ́ aláìsòótọ́ ó jẹ́ ìwé òfin tí àwọn ológun kọ tí wọ́n sì fi òfin kan kan pa ológun ṣe àgbékalẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú irọ́ tí ó sọ pé àwa aráàlú níwọ̀n ìgbà tí ó jẹ́ pé ìjọba gẹ̀ẹ́sì mọ̀ dáradára pé àsopọ̀ ibi tí wọ́n ń pè ní nàìjíríà tí ó ti kọjá ọgọ́rùn-ún ọdún báyìí kò so èso rere kan fún àwọn èèyàn tí ó ń gbé ní gbogbo àwọn orílẹ̀-èdè oríṣiríṣi ní ibi tí wọ́n ń pè ní nàìjíríà àìsí ààbò ìgbésùmọ̀mí ìjínigbé òṣì tó kọjá òṣì ìkónilẹ́rú aláìlọ́jọ ìwà ìbàjẹ́ tó kọjá àfẹnusọ ọrọ̀ ajé tó mú ìrẹ̀wẹ̀sì báni ìdọ̀tí olóṣèlú látàrí ẹni bá lówó jù pípòórá àwọn iléeṣẹ́ ńlá bíi pé kìkìdá ohun tí ó bá wọlé láti òkè òkun nìkan ni ó wà àìníṣẹ́lọ́wọ́ fún ọ̀gọ̀rọ̀ èèyàn ètò ẹ̀kọ́ tó ń lọlẹ̀ sí i àìníye lórí owó ìná láti ọjọ́ dé ọjọ́ àìsí ìdàgbàsókè títí ayé àyíká tí ó ti wó palẹ̀ àìrí ìgbé ayé rere ebi àìrí oúnjẹ lásìkò ọ̀pọ̀ ikú obìnrin aláboyún sísá kúrò nílùú pẹ̀lú ìnira èyí tí ó pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ni àbájáde àsopọ̀ ó lé lọ́gọ́rùn-ún ọdún yìí láti ìgbà àsopọ̀ tí ó ti wà tí ó ti wá lé ní ọgọ́rùn-ún ọdún báyìí ohun gbogbo ń lọ láti búburú sí àìnírètí títí dé bèbè ikú níwọ̀n ìgbà tí ó jẹ́ pé ìjọba gẹ̀ẹ́sì mọ̀ pé àgbékalẹ̀ ìjọba nàìjíríà kò sún mọ́ ètò ìṣèjọba àpapọ̀ òótọ́ ṣùgbọ́n tí ó jẹ́ ètò kan ètò kànńpá láti òkè tí ó sì jẹ́ àwọn àtọ̀húnrèwá fúlàní tí àwọn amúnisìn fi jẹ gàba ni wọ́n ń ṣe àkóso ètò kànńpá láti òkè yìí wá láti jẹ́ kí àsopọ̀ amúnisìn náà lè máa tẹ̀síwájú níwọ̀n ìgbà tí ó jẹ́ pé mi ò sọ fún ìjọba ìlú gẹ̀ẹ́sì tààrà nípa jíjáde wa kúrò nínú nàìjíríà nítorí mo nírètí pé akọ̀wé àgbà àjọ àgbáyé máa sọ fún ilẹ̀ gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ jókòó pa nínú àjọ aláàbò àjọ àgbáyé ṣùgbọ́n ní gbogbo ìgbà yìí ní ṣísẹ̀ntẹ̀lé ni mò ń fi tó etí gbogbo orílẹ̀-èdè nínú àjọ àgbáyé yàtọ̀ sí díẹ̀ ní gbogbo ó fẹ́rẹ̀ẹ́ tó igba ọmọ ẹgbẹ́ nípa kíkúrò ní àlàáfíà tí a kúrò nínú nàìjíríà èyí tí ó sì jẹ́ àrà ọ̀tọ̀ níwọ̀n ìgbà tí ó jẹ́ pé mi ò sọ fún ìjọba ìlú gẹ̀ẹ́sì tààrà ti torí pé àwọn ọ̀ràn tí ó ga jùlọ pátá ní ìdojúkọ ìjẹ́ ọmọ ènìyàn ní ìṣèjọba gẹ̀ẹ́sì dá lòdì sí àwọn ọmọ ìbílẹ̀ yorùbá ọ̀ràn ìkónilẹ́rú ìmúnisìn àti àsopọ̀ tipátipá níwọ̀n ìgbà tí ó jẹ́ pé mo pinnu láti má ṣe sọ fún ìjọba ìlú gẹ̀ẹ́sì nípa jíjáde àlàáfíà wa kúrò nínú nàìjíríà nítorí kò mú ọgbọ́n wá pé kí a lọ sí ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ akónilẹ́rú aláìláàánú kí a sì rò pé ohun rere kan máa jáde láti inú ìbánisọ̀rọ̀ bẹ́ẹ̀ níwọ̀n ìgbà tí ó jẹ́ pé ohun àìmọ́gbọ́n wa gbáà ni ó máa jẹ́ láti sọ fún ìjọba gẹ̀ẹ́sì tí ó jẹ́ pé wọ́n sì ń ṣe àtìlẹ́yìn fún kí ètò ìmúnisìn ó máa tẹ̀síwájú látọwọ́ ìjọba nàìjíríà níwọ̀n ìgbà tí ó jẹ́ pé mi ò sọ fún ìjọba ìlú gẹ̀ẹ́sì nípa jíjáde àrà ọ̀tọ̀ wa kúrò nínú nàìjíríà nítorí pé ọlọ́run olódùmarè ti fún àwọn ọmọ ìbílẹ̀ yorùbá ní àǹfààní àkọ̀tun tó ga láti ṣe àtúntò àti àtúnbẹ̀rẹ̀ àgbàyanu fún ògo rẹ̀ kí ló dé tí màá fi wá máa sọ fún ìṣèjọba gẹ̀ẹ́sì tí ó jẹ́ pé àwọn ni wọ́n dáràn aláìláàánú ìkónilẹ́rú ìmúnisìn àti àsopọ̀ tipátipá lòdì sí àwa ọmọ ìbílẹ̀ Yorùbá kò mú ọgbọ́n wá rárá níwọ̀n ìgbà tí ó jẹ́ pé kò ní mú ọgbọ́n wá láti sọ fún ìjọba ìlú Gẹ̀ẹ́sì èyí tí wọ́n lè ṣe pé ṣebí Nàìjíríà ti wà ní òmìnira láti òjìdínníẹgbàá ọdún bí ó tilẹ̀ jẹ́ pé kò sí nǹkan rere kan tí ó ti ibẹ̀ jáde kí wọ́n wá sọ pé nítorí náà àwọn ò lè dá sí i níwọ̀n ìgbà tí ó jẹ́ pé mi ò sọ fún ìjọba ìlú gẹ̀ẹ́sì tìtorí àwọn ọmọ ìbílẹ̀ yorùbá ti orílẹ̀-èdè aṣèjọba ara ẹni olómìnira orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá gbà pé ó dára jù láti lo ìgbékalẹ̀ má ṣe dá sí ọ̀rọ̀ tí kì í ṣe tìrẹ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè aṣèjọba ara ẹni ọlọ́run olódùmarè ṣe wá ní ìran tí kò ní àbùlà láti àtètèkọ́ṣe wa níwọ̀n ìgbà tí ó jẹ́ pé jíjáde yìí jẹ́ nípa àwa ọmọ ìbílẹ̀ yorùbá a ò sọ ọ̀rọ̀ fún àwọn orílẹ̀-èdè yòókù tí àwọn ìṣèjọba gẹ̀ẹ́sì amúnisìn kó papọ̀ ọdún méjì àwọn ìgbésẹ̀ àlàáfíà yìí ti parí nísìnyìí a jẹ́ orílẹ̀-èdè olómìnira ti yorùbá orílẹ̀-èdè aṣèjọba ara ẹni níwọ̀n ìgbà tí ó jẹ́ pé ìpinnu jíjáde kúrò ní abẹ́ ìṣèjọba ní abẹ́ ìjọba agbègbè tí wọ́n pè ní nàìjíríà tí àwa ọmọ ìbílẹ̀ yorùbá pinnu jẹ́ ìpinnu tí a ò fààyè gba àròyé kankan lórí rẹ̀ ìpinnu tí kò ṣeé yípadà tí ó sì jẹ́ fún ayérayé nísìnyí orílẹ̀-èdè olómìnira aṣèjọba ara ẹni ni wá a sì ní gbogbo ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ẹ̀tọ́ láti ṣe àkóso ìjọba ara wa ṣùgbọ́n báyìí ètò ìmúnisìn tí ó ń jẹ́ nàìjíríà ń tàgẹ̀rẹ̀ ìjẹgàba lórí ilẹ̀ àjogúnbá wa tí kò ní àbùlà tí wọ́n sì ń ṣe àwọn kan ìgbésùmọ̀mí ìkọlù ìpanilára. níwọ̀n ìgbà tó jẹ́ pé pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run olódùmarè àwọn ọmọ ìbílẹ̀ yorùbá ti mọ òtítọ́ òtítọ́ yìí sì ti sọ wá di òmìnira kúrò nínú ọ̀gbùn ìkónilẹ́rú òkùnkùn òṣì àti àìnírètí nítorí náà nísìnyìí láti àwọn ìbá òótọ́ tí a lè fojú rí ìbá òótọ́ tí a lè fojú rí tí mo ti kà sílẹ̀ nínú àkọsílẹ̀ yìí gbogbo àwọn orílẹ̀-èdè ní àgbáyé a mọ̀ pé agbègbè tí wọ́n pè ní nàìjíríà ohun tí ó jẹ́ pé ìṣèjọba gẹ̀ẹ́sì ni ó kó papọ̀ kì í ṣe orílẹ̀-èdè ètò ìmúnisìn nìkan ni ṣùgbọ́n tí wọ́n gbé síwájú àgbáyé gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ṣùgbọ́n tí ó sì ń tẹ̀síwájú ní ipò ètò ìmúnisìn nípa jíjẹ gàba lórí ilẹ̀ àjogúnbá wa tí kò ní àbùlà nítorí náà nísìnyìí tí àsopọ̀ ẹgbàá ọdún ó dín mẹ́rìndínláàádọ́rùn ti bùṣe ní ẹgbàá ọdún ó lé mẹ́rìnlá ó ti wá jẹ́ ẹ̀tọ́ wa ó jẹ́ ojúṣe wa láti ju ètò àsopọ̀ ọ̀gá amúnisìn tí ó ti bùṣe yìí sọnù kí a sì ṣe àmúlò àwọn ẹ̀tọ́ wa láti dá dúró gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ Yorùbá eléyìí ni a sì ti ṣe pẹ̀lú àlàáfíà àti ìṣeyege sí ògo ọlọ́run olódùmarè nítorí náà nítìyí ó yẹ kí ó hàn gedegbe pé jíjáde àwọn ọmọ ìbílẹ̀ yorùbá kúrò nínú ètò ìmúnisìn tí wọ́n pè ní nàìjíríà jẹ́ èyí tí ó lẹ́tọ̀ọ́ gidigidi tí ó sì ti pẹ́ńlẹ̀ fún ìmúṣẹ. nítorí náà nísìnyìí àwọn ọmọ ìbílẹ̀ yorùbá ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ìlú àṣejọba ara ẹni yan ipa ọ̀nà ọ̀wọ̀ ọlá àti iyì nípa lílo jíjáde lọ́nà àlàáfíà èyí tí a sì fi han àjọ àgbáyé àti gbogbo àwọn orílẹ̀-èdè ní àgbáyé àfi díẹ̀ eléyìí ni ìgbà àkọ́kọ́ nínú ìtàn òde òní ti áfíríkà tí irú jíjáde bẹ́ẹ̀ wáyé láìsí ìjà rúkèrúdò tàbí ogun. ó jẹ́ iṣẹ́ ọwọ́ olódùmarè bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ ìbílẹ̀ yorùbá tí a tún jẹ́ ìran tí kò ní àbùlà kò jẹ́ ẹnikẹ́ni kò jẹ ẹnikẹ́ni ní gbèsè fífún wa láàyè tàbí ṣíṣàlàyé fún ẹnikẹ́ni láti lè jáde kúrò nínú nàìjíríà síbẹ̀ a sọ fún gbogbo àwọn orílẹ̀-èdè ní àgbáyé àfi díẹ̀ nítorí náà nísìnyìí mo gbé èyí wá síwájú gbogbo ènìyàn ológo àgbáyé àwọn orílẹ̀-èdè tí wọ́n ti jáde kúrò lára àsopọ̀ tí wọ́n wà tẹ́lẹ̀ nípa lílo àwọn ẹ̀tọ́ láti dá dúró nìkan amẹ́ríkà jáde kúrò ní gẹ̀ẹ́sì ní ẹgbẹ̀sán ọdún ó dín mẹ́rìnlélógún belgium jáde kúrò ní netherlands ní ẹgbẹ̀sán ọdún ó lé ọgbọ̀n singapore fi malaysia sílẹ̀ ní ẹgbàá ọdún ó dín márùndínlógójì east timor jáde kúrò ní indonesia ní ẹgbàá ọdún ó lé méjì ireland sún kúrò ní gẹ̀ẹ́sì ní ẹgbàá ọdún ó dín mọ́kàndínlọ́gọ́rin ireland kúrò ní denmark ní ẹgbàá ọdún ó dín mẹ́rìndínlọ́gọ́rùn-ún norway kúrò ní sweden ní ẹgbàá ọdún ó dín márùndínlọ́gọ́rùn-ún croatia kúrò lára yugoslavia ní ẹgbàá ọdún ó dín mẹ́sàn-án serbia kúrò lára yugoslavia ní ẹgbàá ọdún ó lé mẹ́fà Slo slovakia kúrò lára czech czechoslovakia ní ẹgbàá ọdún ó dín mẹ́jọ czech náà kúrò lára czechoslovakia ní ẹgbàá ọdún ó dín méje àti àwọn mìíràn bẹ́ẹ̀ nítorí náà nísìnyìí pẹ̀lú àwọn ìbùkún àgbàyanu ọlọ́run olódùmarè àwa ọmọ ìbílẹ̀ yorùbá ti wá lò ju mẹ́fà àwọn ẹ̀tọ́ ìpilẹ̀ṣẹ̀ tí gbogbo àgbáyé mọ̀ àwọn ẹ̀tọ́ láti dá dúró àwọn ẹ̀tọ́ ọmọ ìbílẹ̀ àwọn ẹ̀tọ́ ìran tí kò ní àbùlà àwọn ẹ̀tọ́ ìran orílẹ̀-èdè àwọn ẹ̀tọ́ ìpilẹ̀ṣẹ̀ ìṣẹ̀dá ọmọ ènìyàn àwọn ẹ̀tọ́ ọmọ ìbílẹ̀ láti dáàbò bo ara wọn ẹ̀tọ́ láti wà ní òmìnira láìṣe ẹrú nítorí náà nísìnyí pẹ̀lú àwọn ìbùkún àgbàyanu ọlọ́run olódùmarè ọ̀nà àlàáfíà tí a yàn láti jáde kúrò nínú nàìjíríà gba àwọn ọmọ ìbílẹ̀ yorùbá ní àkókò tí ó lé ní ọdún méjì kí a tó ṣe ìbúra wọlé olórí ààrẹ ìjọba adelé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá mobọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ ní ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún nítorí náà nísìnyìí orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá kì í ṣe ara ètò ìmúnisìn tí wọ́n pè ní nàìjíríà mọ́ ọlọ́run olódùmarè ti gba ìjẹ́ orílẹ̀-èdè àti ìṣèjọba ara ẹni wa padà fún wa nísìnyìí àwa jẹ́ orílẹ̀-èdè àṣejọba ara ẹni tí a mọ̀ sí orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá nítorí náà nísìnyìí fún ìdí òtítọ́ pé àkọsílẹ̀ ìgbàpadà ìfitónilétí àwa ọmọ ìbílẹ̀ yorùbá ni a ti fi ọwọ́ mú jíṣẹ́ fún gbogbo àwọn tí wọ́n pè ní gómìnà nàìjíríà àti àwọn ilé ìgbìmọ̀ asòfin wọn gbogbo wọn ní ilẹ̀ yorùbá tí wọ́n sì buwọ́ lùwé pé àwọn rí gbà èyí tí ó lé ní ọdún kan báyìí tí a sì fi ẹ̀dà ìwé náà jíṣẹ́ fún àwọn fún ààrẹ nàìjíríà pẹ̀lú àwa ọmọ ìbílẹ̀ yorùbá ti fi tọ̀wọ̀tọ̀wọ̀ ṣe ìfitónilétí fún wọn. ní àkótán nítorí náà ètò ìmúnisìn tí wọ́n pè ní nàìjíríà kò ní ẹ̀tọ́ kankan láti tẹ̀síwájú nínú àwọn ìṣe ìgbésùmọ̀mí àti ìjẹgàba lórí ilẹ̀ tí kò ní àbùlà àwọn ọmọ ìbílẹ̀ yorùbá tí a mọ̀ sí orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá. ní àkótán nítorí náà àwọn ọmọ ìbílẹ̀ yorùbá ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá máa ṣe ìdáàbòbò àti ìtọ́jú ẹ̀mí dúkìá olómìnira ohun ìsọ̀rọ̀ iyì àjogúnbá ìtàn èdè ìdánimọ̀ àti ilẹ̀ àjogúnbá wa a máa ṣe ohun gbogbo láti rí i dájú pé ẹnikẹ́ni kò tẹ̀síwájú láti gba ilẹ̀ àjogúnbá wa àti pé a ò ní sí nínú òṣì àrèébíẹrú ní orí ilẹ̀ àjogúnbá wa tí ó ní ọ̀rá àti ìbùkún lọ́pọ̀lọpọ̀ ní àkótán nítorí náà àwa ọmọ ìbílẹ̀ yorùbá máa lo àwọn ẹ̀tọ́ wa sí ìdáàbòbò ara ẹni ní gbogbo ọ̀nà tí ó bá ṣeé ṣe tí a sì máa gba ẹ̀kúnrẹ́rẹ́ àkóso ilẹ̀ olómìnira wa tí kò ní àbùlà nísìnyìí ní àkótán nítorí náà àwọn tí a pè ní orúkọ wọ̀nyí ni ara ilẹ̀ àjogúnbá àwa ọmọ ìbílẹ̀ yorùbá ìpínlẹ̀ ìbàdàn ìpínlẹ̀ ondo ìpínlẹ̀ èkìtì ìpínlẹ̀ ọ̀ṣun ìpínlẹ̀ ògùn ìpínlẹ̀ èkó ìpínlẹ̀ ìṣèjọba ọ̀yọ́ ti àtijọ́ kwara àti lára ìpínlẹ̀ kogi odò ọya ní ibi tí wọ́n pè ní nàìjíríà ní ààlà ilẹ̀ àjogúnbá wa gangan orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá yóò ṣe ìgbélárugẹ àìgbésẹ̀ ẹ̀yìn ẹnikẹ́ni ìdánimọ̀ èmi ìwọ ni òtítọ́ Ìbọ̀wọ̀ fún èmi ìwọ ni òtítọ́, ìbáṣepọ̀ èmi ìwọ ni òtítọ́, àti ìfọwọ́sowọ́pọ̀ ní òtítọ́ pẹ̀lú gbogbo àwọn orílẹ̀-èdè ní àgbáyé tí ó bá bọ̀wọ̀ fún tí wọ́n sì ṣe ìdánimọ̀ fún ìṣèjọba ara-ẹni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Ọlọ́lá jùlọ, ṣe ohun gbogbo tí ó wà ní ṣe ohun gbogbo tí ó wà ní ipá rẹ láti fún àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá ní àtìlẹ́yìn tí kò lókùn lọ́rùn ní ipò rẹ gẹ́gẹ́ bí ẹni tí ó buwọ́lu ìgbékalẹ̀ àjọ àgbáyé lórí àwọn ẹ̀tọ́ sí ìdádúró àti àwọn ẹ̀tọ́ ọmọ ìbílẹ̀ ìjọba nàìjíríà èyí tí ó jẹ́ ètò ìmúnisìn tí ó sì ti jáṣẹ̀ ní ẹgbàá ọdún ó lé mẹ́rìnlá ń tẹ̀síwájú nínú àwọn ìgbésẹ̀ ìgbésùmọ̀mí àti ìjẹgàba ní orí àwọn ilé ìṣèjọba ilé ìṣèjọba ara ẹni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ọlọ́lá jùlọ mo lérò pé ẹ ò ní pa ìpè láti dúró sí ìhà òtítọ́ yìí tì ohun tí a bá ṣe lónìí yóò di ìtàn wá ní ọ̀la ó jẹ́ ìyàlẹ́nu pé gbogbo ènìyàn ni wọ́n yí lọ́pọlọ padà nípa nàìjíríà àwọn kan lè sọ pé wọ́n ti fún nàìjíríà ní òmìnira ṣùgbọ́n òtítọ́ tí ó wà níbẹ̀ ni pé ní àkókò òmìnira òfegè ọ̀hún ètò àwọn amúnisìn ní síso àríwá àti gúúsù papọ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ojú àlá sì wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ òtítọ́ ti bọ́ síta ètò ìmúnisìn ṣáà ni nàìjíríà jẹ́ tí kò sì ní ẹ̀tọ́ jíjẹ́ orílẹ̀-èdè kankan pàápàá láti ìgbà tí àsopọ̀ náà ti jásẹ̀ ó ti parí láti ẹgbàá ọdún ó lé mẹ́rìnlá ǹjẹ́ ó jẹ́ ohun ẹ̀tọ́ fún ìjẹ́ ọmọ ènìyàn pé kí agbègbè tí ó jẹ́ pé àwọn amúnisìn ni wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ kí ó máa tẹ̀síwájú síwájú nínú àwọn ìgbésẹ̀ ìgbésùmọ̀mí àti ìjẹgàba sórí ilẹ̀ àjogúnbá wa. oúnjẹ fún ìrònú ọlọ́lá jùlọ ronú jinlẹ̀ nípa eléyìí dájúdájú nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè títorí pé ètò àwọn amúnisìn gẹ̀ẹ́sì ní nàìjíríà jẹ́ láti jẹ́ orílẹ̀-èdè àwọn ènìyàn náà ní láti ní ìdánimọ̀ ìdánimọ̀ ẹnìkọ̀ọ̀kan nínú orílẹ̀-èdè jẹ́ ohun tí ó ṣe pé ọlọ́run olódùmarè nìkan ni ó lè ṣe é ìdánimọ̀ náà ni èdè ìtàn àṣà àjogúnbá agbègbè ilẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níwọ̀n ìgbà tí ó jẹ́ pé àwọn amúnisìn kò lè pèsè àwọn nǹkan wọ̀nyí tí ó jẹ́ pé ọlọ́run nìkan ni ó lè pèsè wọn ohun tí wọ́n bá lè ṣe kò ju pé kí wọ́n ṣe ìpààrọ̀ ìdánimọ̀ àwọn ènìyàn ọ̀hún èyí tí ó já sí pé wọn ò jẹ́ orílẹ̀-èdè mọ́ èdè èyí tí ó jẹ́ kókó jùlọ nínú gbogbo ìdánimọ̀ àwọn èèyàn ni wọ́n ní láti kọ́kọ́ pààrọ̀ èyí tó kù á wá tẹ̀lé e ní kété tí ènìyàn bá ti pàdánù ìdánimọ̀ rẹ̀ ẹni náà kò sí mọ́ nìyẹn ó ti sọnù fún ayérayé ìdí nìyí tí àwọn ọ̀ràn tí ó ga jù tí ó lòdì sí ọmọ ènìyàn ní ìkónilẹ́rú àti ìmúnisìn ronú nípa èyí kí o sì ṣe àfiwé láàrin ìtumọ̀ orílẹ̀-èdè àti ètò àtọwọ́dá dájúdájú nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè ètò ìmúnisìn ni àwọn ọmọ ìbílẹ̀ yorùbá ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ti ṣe ìmúpadà ìdánimọ̀ wa ìgbàpadà ìjẹ́ orílẹ̀-èdè wa àti ìṣèjọba ara ẹni wa nípasẹ̀ oore ọ̀fẹ́ ọlọ́run. ní àkótán ọlọ́lá jùlọ fi ìyọ́nú ṣe ìrànlọ́wọ́ láti kàn sí ìjọba ìlú gẹ̀ẹ́sì pé lọ́wọ́lọ́wọ́ kí wọ́n pé kí wọ́n rí i pé kò sí ààyè fún rúkèrúdò àti ogun èyí tí ìjọba ètò ìmúnisìn ti ìṣèjọba gẹ̀ẹ́sì gbé kalẹ̀ tí wọ́n pè ní nàìjíríà ń pète rẹ̀ ìtagẹ̀rẹ̀sí àti ìjẹgàba wọn lórí ilẹ̀ ìṣèjọba ara ẹni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ní láti dópin báyìí ọlọ́lá jùlọ a lọ́pọ̀lọpọ̀ gan ni pé ẹ lo àkókò láti ka àkọsílẹ̀ yìí èyí tí ó gùn ṣùgbọ́n tí ó ṣe pàtàkì jọ̀wọ́ fi ìyọ́nú gbé ìgbésẹ̀ lórí rẹ̀ ní bí ó bá ṣe lè yá yín sí ọlọ́lá jùlọ mo mọ oyè ìfọwọ́sowọ́pọ̀ àti ìyọ́nú yín mo mọ̀ ọ́ lóore o kí ọlọ́run kí ó bùkún orílẹ̀-èdè yín ológo kí ọlọ́run kí ó bùkún àwọn ológo ènìyàn orílẹ̀-èdè yín pẹ̀lú èrò ìyẹ́sí tí ó pọ̀ dúpẹ́ onítìrí abíọ́lá olóyè ìyáàfin ní ìṣojú fún orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá a kọ èyí ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù ọ̀wẹ̀wẹ̀ ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún